bẹ́ẹ̀ ni o bó ṣe máa rí bó ṣe máa jẹ́ náà láṣẹ ń ju fún yín ìyẹn Nation's Cup special ètò Orísun tẹlifíṣàn tó gbé kalẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni bọ̀dá mi rí ńlọrin ṣẹ̀ṣẹ̀ ń dé ni bọ̀dá mi o ìyẹn ní Niger State bó ni Prince ní lomẹ lọ́hùn bọ̀dá ẹ bó ni ìwà lomẹ láìpẹ́ yìí ọ̀rọ̀ <laughs> náà ẹ wo ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni bó ṣe máa rí bó ṣe máa jẹ́ náà nìyẹn o ẹ wo ẹ̀yin náà ẹ jẹ́ ká ṣe kéne ẹ jẹ́ àjọkọ́ mọ̀lùbọ́ bá ṣe sọ lẹ́ẹ̀kan ká jọ máa ṣe dáadáa ẹ jẹ́ ká sáré mu báyìí náà látàrí àwọn ìyẹn tí tẹ́gbà gbàgbé ẹ̀fọ̀ká ìyẹn ní ìgbà tá a ṣètò yìí wípé ọ̀rọ̀ owó pàápàá pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ wa pàápàá lọ́dọ̀ àwọn obìnrin ó ṣọwọ́ kan jà mọ́ èyí tí òfin rẹ̀ dùn mọ́ wọn lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́bàdé ọkọ̀ tó ń ṣe fáwọn ọmọbìnrin yìí wọn ọ̀pọ̀lọpọ̀ gbà míì míì gan wọn lálàsì owó ẹ mọ̀ pé àwọn ọmọ ìjáde nígbà tí wọ́n pàdánù sọ́wọ́ ikọ̀ ẹ̀ eh, Germany wípé wọn ò fáwọn lówó inú òfòfò làwọn fi ń gbá bọ́ọ̀lù inú òfòfò làwọn fi ń wọ́n dẹ̀ ní owó tí eh, owó tí eh, àjọ àjọ CAF tó fún wọn ní tí gbàtà lọ ṣètò orílẹ̀-èdè nàìjíríà ṣe ti ilẹ̀ adúláwọ̀ ìyẹn ti ọkàn tá gbowó ẹ̀ ní àwọn NFF sì ń jẹ wọ́n lówó tán tí ì fún àwọn wọ́n lówó sì wà tán fún àwọn ẹ má gbàgbé náà ní orílẹ̀-èdè Poland ìyẹn àwọn under twenty wa tàwọn ọkùnrin nígbà táwọn náà lọ sí orílẹ̀-èdè Poland ṣé àwọn kó àwọn ọmọ yìí nígbà táwọn náà padà tó yẹ kó máa padà bọ̀ wálé wọ́n ní ẹ láyé kílẹ̀ sọ ilé àbá ti wá àìwá ẹni gbẹ kò sówó ẹ fún wa lówó àwọn NFF náà tún padà lọ bẹ̀ wọ́n pé ẹ wo bàálù yín lówó àlẹ́ ẹ wá wọ bàálù kẹ́ máa bọ̀ yín léde á fún yín lówó tẹ bá dà Àbújá wọn ní kéde obi láti gbowó wa ẹ mọ̀ pé gbogbo ẹ̀ náà ó wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ wá wò ó ẹ wá wò gangan àwọn tá a ti rò pé wọ́n máa ń rówó gbà dáadáa àti àwọn gan òdòwò kò sówó lọ́wọ́ wọn ẹ wá àjọ àwọn ikọ̀ Super Eagles ní àná táwọn náà bọ́ta pé à wọ́n jẹ́ ewé sọ́wọ́ gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní owó ṣe owó tẹ́ẹ̀bà fún wa lówó à lè wá nígbà tí yẹn tí wọ́n ṣáà bẹ̀ wọ́n títí pé à ẹ ṣàánú wa ẹ wá ẹ má mo dojú ti wà á ṣe mọ̀ wípé gíní ta fẹ́ bá gbá bọ́ọ̀lù yìí gíní mọ̀ lè wọn ní ẹ wo ẹ bọ́ kúrò gíní kẹ́ mu lọ sànkárá àbí kẹ́ mu lọ bùbá àbí kẹ́ mu lọ sàtìn à lè gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ fún wa lówó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ṣá ó padà dé etí ààrẹ ah kí ni ṣẹlẹ̀ kí ni mò ń gbọ́ yìí kí ló wọ́n sinmi lé páwọn ọmọ ìkòsówó lọ wọn ọ̀dà ẹ̀ lọ fún wọn lówó àjọ NFF kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ Olówódé ṣé Amaju Pinnick tá a mọ̀ tẹ́lẹ̀ ṣé kò ń ṣe pé bọ̀dá yìí wọ́n ti ń wọ́n ti ń ọkàn wọn ti ń kúrò nínú iṣẹ́ yìí bọ̀dá ṣe ìyá kí wọ́n mi bọ̀dá mi Tóyìn Ìbítóyè ẹ mọ̀ pé mm, èmi àti ṣe nǹkan mọ́ ń sọ dáadáa ẹ ẹ bá ẹ bá àjọ NFF sọ̀rọ̀ ẹ wá ẹ jẹ́ jókòó ẹ ká pé gbírí tó ká tún wò ó kí ló ń ṣẹlẹ̀ láàárín ikọ̀ yẹn tó fi jẹ́ pé àwọn ọmọ yìí ọ̀rọ̀ owó wọn fi ń lálá sí ẹjọ́ ẹ jẹ́ ká gbìyànjú bákan náà o lọ́dọ̀ tiwa náà ẹ jẹ́ ká wò ó pàápàá ní ìdíje tó wáyé láàrin orílẹ̀-èdè nàìjíríà àti guinea kí ni nǹkan tẹ́yìn náà ìrè nítorí pé kò sí bóyá kò sí bóyá máa jẹ́ náà mọ̀ pé ẹ ṣì mọ orí kankan náà ẹ bó digbó kódà kódà kó jẹ́ pé àwọn ènìyàn kó jẹ́ pé kó jẹ́ pé a borí kó jẹ́ pé a pàdánù ẹ rí nǹkan kan wí. ọlọ́dọ̀ tí yín náà bó o lẹ ṣe rí kí ló ẹni kó ṣẹlẹ̀ nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà takojú ikọ̀ guinea ìyẹn ní ọ̀sán yìí bó ló ṣe lọ́dọ̀ tí yín kí lẹ́yìn náà rò kí lẹ́yìn rò lè kí ni nǹkan tí ẹ rò pé Genetroy ìyẹn akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ super eagles kí lẹ́yìn nǹkan tó lè ṣe tá a tún máa fi improve tá a máa fi tẹ̀síwájú jù báyìí ṣẹ́yìn mọ̀ pé ó sì ku ìdíje kan èyí tá a máa kojú tó yẹ pé a gbà kó tó di pé a lè pèrègede ìyẹn sí round of sixteen ọ̀pọ̀lọpọ̀ tí ẹ ló ní à ṣé round of sixteen yẹn àjọ ń lọ ni àjọ ń àlájọ lọ àmọ́ ẹ fi sọ́kàn o pé nígbà tí a bá máa kojú ikọ̀ Madagascar ẹ mọ̀ pé àwọn àwọn ilé náà ẹ mọ̀ pé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn náà ti mọ ìgbà tó máa da ọ̀run lásì àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ẹ jẹ́ ká rí i pé kí ni nǹkan tẹ̀yìn náà rò yí pé ó yẹ kí àwọn ikọ̀ ìpápá ìyẹn ti Genetroy tó ẹ̀kọ́ ìṣe tó máa fi mú àwọn ọmọ ẹ̀ láti tẹ̀síwájú ju ìpele tí wọ́n wà iná lọ bó tiẹ̀ yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe dáadáa lónìí àwọn ṣe àmọ́ àfẹ́ kí wọ́n tún tẹ̀síwájú jù bẹ́ẹ̀ lọ dáadáa all right now ẹ jẹ́ ká tún wo láàrin èyí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ nàìjíríà pàápàá àwọn tó jẹ́ pé àwọn athletics wa tó jẹ́ pé àwọn gbéni gbọ́mọgbọ́mọ àwọn gbàgbàgbàgbà lẹ́gbà ìgbàgbàgbà àwọn náà ló ti ń gbé wọn kí ló ṣẹlẹ̀ ṣé e, ètò ààbò ìyẹn kò tó fún àwọn tó ń ṣe eré ìdíje lórílẹ̀ nàìjíríà ni pàápàá ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀rẹ̀ ìyẹn constable Esther òpèpè òpèpè ọlọ́pàá mọ̀ làǹtì bẹ́ẹ̀ yẹn bá sì ti ń gbé bógun bá ti wá ń gbé balógun ìlú ṣé kò tán bá ń gbé lápẹ <laughs> ah, bọ̀dá múri múri ẹ mọ̀mọ́ rẹ́rìn bá ẹ kí ni ṣe ẹ ọ̀rọ̀ bí ọmọ ìsọkúsọ ni ẹ mọ̀ pé bógun bá ti ń gbé balógun ìlú ló bá tán náà ni o ẹ jẹ́ ká wò ọlọ́pàá náà ti yìí o ẹ jẹ́ kí a rí i pé ètò ààbò ó wà fún gbogbo àwọn uh, uh, ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn tó ń ṣe ojú uh, orílẹ̀-èdè nàìjíríà tó ń ṣe eré orí pápá ẹ mọ̀ pé twenty nineteen all african games tó máa ṣẹlẹ̀ láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ ká ṣe kí ni ká rí i pé ètò ààbò ó wà fún gbogbo àwọn èyí tó máa darapọ̀ mọ́ ètò ìní agbára ọlọ́run all right now ẹ jẹ́ kí sáré fi elé ẹsẹ̀ kan tó kù kí sáré fi dókè òkun torí wọ́n ti ń wáwọ́ sí mi ní ẹ̀yìn àgodo àmọ́ ṣẹ́ rí Barcelona wọ́n ti ní Neymar de Junior àwọn fẹ́ wọ́n nítorí tàjábà èyí tó ṣẹlẹ̀ sí àwọn ìyẹn ní ọjọ́sí nígbà tí ikọ̀ Liverpool tó mú àwọn tó lù wọ́n bíi ta bẹ̀yìn sí mẹ́rin sódò ni ẹ rántí pé ikọ̀ Barcelona wọ́n ní Neymar tí ó sì ń bẹ̀ ni àti mọ̀bi tí ogun ti wọlé wá wọ́n làwọn sì ti lọ sórí òkè báyìí àwọn ti pé ogun àwọn tó mọ ọ̀nà orí òkè àwọn ń gbàwẹ̀ funfun báyìí ni wọ́n làwọn ò jẹun nígbà tí ikọ̀ Barcelona tó ti nà wọ́n látàrí pé kí ni o káwọn lè rí Neymar Junior kan àgbèwá pace ti wá ní six hundred euro six hundred million euro tẹ́ẹ̀ bá ti rí ọmọ yóò lè wá wọn ní ẹ̀ ṣówó wá nu lọ́lọ́ jókòó á sàn kí ó ṣàmọ̀ bò gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ṣá wọ́n ṣàti ní Neymar Junior yóò tọwọ́ àdéhùn ọdún márùn-ún pẹ̀lú ikọ̀ Barcelona yóò padà sílé sẹ́mọ̀ wípé ajé olè dùn kò ní báyìí kò mọ̀ délé ọ̀rọ̀ ìtàn ajẹ́ tún jẹ́ ayé o ìyẹn ti Manchester City ìyẹn ní ti ilẹ̀ Ingilandi tó bá di pé àwọn ikọ̀ Manchester City àwọn UEFA wọ́n ti gbé wọ́n ti gbé àtò wọn báyìí wọ́n fẹ́ lù mọ́ Manchester City tó bá sì lè lù mọ́ wọn lórí abala èyí tí a wà ẹ sì rántí pé tàbá ní ká tó bẹ́ẹ̀ ó ṣeé kó jẹ́ Arsenal ló máa lọ sí Champions League nígbà tó bá ti yọ Manchester City kúrò ẹ mọ̀ pé àwọn mẹ́rin náà ni ó lọ ṣojú ìgìláńdì Tottenham ti wà ń bẹ̀ Chelsea ti wà ń bẹ̀ Man City Liverpool ti wà ń bẹ̀ nígbà Arsenal ló wà ní ipò karùn-ún tó ṣeé ṣe kó jẹ́ pé àwọn náà ni wọ́n takọ́sọ́ lọ sínú ikọ̀ ìyẹn ti tí lọ sí ìyẹn ti Champions League gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ṣá Arsenal wọ́n ti lọ sí orí òkè wòmí wòmí kí n wọ̀ orí òkè bàǹgbọ̀mọ̀ mi wọ́n ti ń gbàdúrà pé Ọlọ́run ò jẹ́ kí igi yìí ẹ jẹ́ kí òǹtẹ̀ yìí kó ba ikọ̀ Manchester City ní orí káwọn lè ṣe kí nìkan lè lọ all right now jọ ṣé báyìí kó mo kúrò lórí ètò kí ló máa ṣẹlẹ̀ ẹ mọ̀ pé lálẹ́ yìí ní aago mẹ́sàn-án gangan ní orílẹ̀-èdè Egypt àti DR Congo yóò máa wọ̀yá jà láàrin ara wọn kó má dàgbà àfúnyín láǹfààní ẹ tẹ ẹ tẹ kí ló máa ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kí ló máa gbá láàrin ṣé DR Congo ló máa na Egypt ni àbí Egypt ló máa na DR Congo lọ́dọ̀ yín bó bá ṣe rí bó bá ṣe jẹ́ ẹ tẹ síbẹ̀ ẹ tẹ bá ti tẹ sójú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tẹ́ iye tó ń yọ lójú àmóhùnmáwòrán yẹn ẹ tẹ síbẹ̀ ẹ bó bá ṣe rí bó bá ṣe jẹ́ á kà síta ẹmbásì gbẹ̀bùn wa ẹ wo ṣe ṣe kó jẹ́ pé ń gbẹ̀yìn wá sórí ètò ń gbẹ̀yìn wá síbi pé ẹ wá jòkó ẹ tó bá ti tó bá ṣe kí ni tó bá ti tó bá ti jẹ́ pé ó jẹ ẹ̀bùn wa láàrin orílẹ̀-èdè Egypt ni o àti DR Congo tẹ́ ẹ bá ti jẹ́ ẹ wò níbi tí mo wà ẹ̀yin náà ẹ jókòó àjọmọ̀ sọ àjọmọ̀ sọ ẹ bọ́ọ̀lù náà ni ẹ àwọn ẹ̀bùn lọ́gàn lọ́jọ́ kan ó sì wà nílẹ̀ torísun tẹlifíṣàn tó ti gbé kalẹ̀ pé fún ẹ̀yin ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa láti jẹ gbádùn dáadáa ẹ máa tẹ ẹ̀yẹn prediction yín ní gbogbo tẹ ẹ forúkọ yín sí o ẹ sì fi ibi tẹ ti ń tẹ̀ sí kó lè kó lè ká lè mọ̀ dáadáa nígbà tó bá ti wọlé àkà síta gbogbo àwọn tí ẹ bá sì jẹ̀bùn wa á fún yín ní ẹ̀bùn náà ní agbára ẹ mọ̀ pé aago mẹ́sàn-án ni ó bẹ̀rẹ̀ láti sìn tó bá ti di aago mẹ́jọ ànígbà àtẹ̀jíṣẹ́ yẹn mọ́ tó bá ti di tó bá ti ń gun kékeré kán bẹ̀rẹ̀ ìdíje wọn á ṣe lè gbádìí bíi bíi aago mẹ́sàn-án kù bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn fifteen minutes to nine ní alẹ́ yìí a sì lè tẹ́ ṣùgbọ́n tó bá ti di aago mẹ́sàn-án báyìí à ní gbà mọ́ ẹni tó bá ti tẹ̀lé aago mẹ́sàn-án àní ah, porúkọ rẹ̀ alright now ẹ jẹ́ ká máa fi eléyìí náà ká máa fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ibi tá a bá gòkè náà lápadà gbá bọ́ sọ̀kalẹ̀ o tọ́lọ́run tó fún wa létò tèmi ṣe ẹ̀yin náà ti jẹ gbádùn ẹ̀ àti bá imú wa fún yín bá ṣe jẹ́ fún yín ẹ wo gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mo sọ fún yín kẹ́ má ṣe gbàgbé ohun tẹ́ bá ń ṣe tẹ́ bá ń tà ẹ̀gbá sórí ètò yìí kọ́ ọlọ́run ọlọ́run bá mi ti fẹ̀ tẹ̀lú láti máa tẹ̀síwájú ẹ̀ bá ti fi tu ọba ẹ̀ káfi tiwa káfi gbé tiyín lárugẹ ẹ bá máa tajà kó jẹ́ gbọ́ ọjà ẹ wọ́n máa bá yín ra lókè òkun ẹgbẹ́ wá síbí wọ́n wo ilé iṣẹ́ lókè òkun ẹ̀yin fẹ́ kọ́ máa ta lókè ọya ni wọ́n ń wo lókè ọya ẹ fẹ́ kó máa wọ̀ ní lùmẹ̀ ní lòmẹ̀ ní kútọ́ ní gbogbo ẹ̀ wọ́n ń wò ń bẹ́ẹ̀ ẹ ṣáà gbé ohun tẹ̀yìn ta tẹ̀ ń ṣe ká gbé wá síbí ká fi tiwa báyìí ká fi gbé tìyín lárugẹ ṣẹgun pé ẹta nìkan ta kọmọ ẹlòmíràn kò nà kó tó ta alright now ká máa kí gbogbo àwọn tó ti darapọ̀ mọ́ aláṣẹ tó tè ní dáadáa o ti fẹ́ my able producer thank you Libi, mm, thank you my able sister ọ ah, ń lọ ń náà ni fm fm fìlàyé náà ni thank you my able brother emmanuel hey, ẹ wo bọ̀dá yìí ni mo ń dan lọ́rùn ni o àmọ́ ẹ wo ẹ jẹ ẹ jẹ fìyín láì thank you my able brother pé ẹ darapọ̀ mọ́ aláṣẹ tó ní ngo thank you my able brother mary my able sister thank you you uh, for being part of this show. Ah, àti o tàtúni náà ni Augustine ẹ fi ń lọ ẹ bá dójú mi ti ń dán báyìí Augustine ń bẹ lẹ́yìn rẹ̀ thank you my able brother. ọ̀dà o kẹ́ máa kí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti fún wa lórí ọ̀fẹ́ láti ṣètò tó sì gbé Nations Cup special sílẹ̀ fún ẹ̀yin èèyàn wa láti jẹ gbádùn ẹ̀ dáadáa thank you my able brother ẹ ṣèyí àdé rìdìgbé ẹ ọ̀gá àgbà wa dáadáa yányán náà ni bàbá àwọn onímọ̀ ń mọ̀ ẹ bó ṣe ń wọlé bí ṣe ń já ah ẹ bọ̀dá ẹ rìsíìtì ẹ all right thank you my able brother and boss boss ọ̀gá ọ̀gá pátápátá Fẹ́mi Ajẹ́rìbígbé thank you my able brother agbàdúrà pé ọwọ́ ò ní kun yín lágbára Ọlọ́run tó ti ń gbé yín gòkè kò ní fa yín sílẹ̀ ó dà o títí ọjọ́ táwọn tún máa fi pàdé títí ọ̀la pàápàá ẹ mọ̀ pé ẹ ti mọ̀ pé báyìí máa jù fún yín ni ẹ ọ̀rà títí ọ̀la táwọn tún máa fi pàdé lórí ètò ìdìbò zero percent náà lórúkọ tèmi Ọlámilékan Dáramọ́lá HOD Ọlọ́run àwọn ṣèṣe pé jẹ́ pé cousin àjọ da àjọ wá sí rétò náà ni ó yà ó títí ọ̀la tá a tún máa fi rè pàdé ẹ mọ̀ ṣe jẹ́jẹ́ o ẹ mọ̀ já o ẹ mọ̀ báyọ̀ lódì o ẹ mọ̀ báyọ̀ já o ayọ̀ àtàláfíà láti máa fi pàdé bye bye.